ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú kalẹ̀ gbogbo ará alẹ́ ṣe dáadáa làbá yín gbogbo àwọn ọmọ ń kọ́ àwọn aládùúgbò yìí ń kọ́ ẹ kú palẹ̀ mọ́ àwọn ọmọ skul nípẹ́ wọlé èèyà ọlẹ́ ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ẹlòmíì bóyá last week ló kàjọ tiẹ̀ báyìí dẹ̀fẹ́ fi sanwó skul ẹ̀tàn nǹkan kan máa tàn ẹ́ mo five k ń bẹ̀ mo two k ń bẹ̀ kò fi bẹ̀ tè ẹ̀ ẹ ṣọ́ra yín owó skul súnmọ́ tòsí ẹlòmíì gan àtowó skul àtowó ilé wọn jọ sọpọ̀ àmọ́ ọlọ́run tiwa kò ní fìyà jẹ wá kò ní jẹ́ káwa ó máa rágó àdúrà tẹ́yìn wọn gbà lójoojúmọ́ fẹ̀yìn tiwa tẹ́ ń gbádùn wa dáadáa ni pé ọlọ́run tó ní bíbù àṣírí lọ́wọ́ yóò máa bu àṣírí tèmi àtẹ̀yìn náà ní gbogbo aráyé bá ti ń náwó àwọn òní bá wọn nágídí ń bẹ̀ o bẹ́ẹ̀ yẹn bá kàn tiẹ̀ nájú ó sì tíráì ẹni bá ń nágídí bí wọ́n bá ti ń náwó báṣárì làwọn èèyàn máa ń jókòó sí akínyẹmí ọmọ johnson ló ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ ire láàárọ̀ tòní o. jọ anna adenike babatunde tí gbogbo yín mọ̀ sí honey fingers <laughs> èyí náà ni mo kì í káàbọ̀ ẹ káàbọ̀ sórí ilé ọlọ́run rà ẹ ẹ máa gbádùn àárọ̀ yín adùn ní yóò gbẹ̀yìn yìí <laughs> ẹ káàbọ̀ sí orí oore ètò wa ètò yìí ètò tó ní gbọ́ngbọ́nú ètò tẹ máa ń fẹ́ wò ń gbogbo gbà ètò tẹ máa fẹ́ gbọ́ hmm, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ojúmọ́ ire lètò ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìdùnnú ìfọkànbalẹ̀ ìgbéga bí mo ṣe máa ń sọ ní gbogbo gbà ó dáa akínyẹmí ti sọ pé àwọn ọmọ skul ti fẹ́ wọlé ó kù ọ̀sẹ̀ kan hmm. àtọjọ́ mélòó báyìí ọjọ́ méjì hmm. péré tọ̀ ló bá tán o skul run sì tún bẹ̀rẹ̀ school run ti tún bẹ̀rẹ̀ ẹ tètè máa palẹ̀ mọ́ kó má bá wa ní ìjà òkú ṣe mọ̀ pé mo kó wa pọ̀ mo kó wa pọ̀ kó má bá wa ní ìjà fún pé ah ó ti yáre wọlé ó ti wọlé o ṣe ti ń owó school yẹn oyè yìí gbogbo ẹ̀ nítorí pé àwọn school kan wà tó jẹ́ pé day one tẹ́ bá ti resume náà máa gbógun lẹ̀ o ò mówó wá ọmọ ò ó dáa lórí ètò Ojúmọ́ Ire la wà àmọ́ ká tó wọnú ètò yẹn gangan gangan lọ ah, ìtàn máa balẹ̀ lénìí hmm. ìtàn máa gbogbo ẹ̀yin ọmọ Òṣogbo ẹ̀yin dà ibo lẹ́wà sílẹ̀ ẹ̀jẹ̀ kò sí ibo ẹsùn síwájú ok oya <laughs> ẹ ká bẹ̀rẹ̀ ètò yẹn ṣùgbọ́n ká sáré lọ fi ẹsẹ̀ ra ìjó yẹn ká tó wá wọnú ètò gangan à ń bọ̀ Òṣogbo ìlú àró ọ̀rọ̀ kí àsálà ṣẹ́yìnká owó ìṣogo ó ti gbé ó ti gbé léńté ìṣọwọ́ tí wọ́n fi wọlé láàárọ̀ yìí ó lágbára ṣẹlẹ́bì ti sọ fún yín pé tán máa balẹ̀ lẹ́nìí orí ètò Ojúmọ́ Ire la wà tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa àìtí ìrìn jìnnà a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò yẹn gangan ni a ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ jókòó àìtí ìrìn jìnnà rárá kí ni nǹkan tá a lábára wa sọ lórí ètò lénìí a fẹ́ yànnàná ìtàn ìlú Òṣogbo hmm. àwọn nǹkan téèyàn máa gbọ́ téèyàn bá ti gbọ́ Òṣogbo báyìí tí wá sáyé rántí kí lè máa sáyé rántí láti gbọ́ Òṣogbo náà. Ọ̀ṣun Òṣogbo àkọ́kọ́ rẹ̀. Ah! lèèyàn <laughs> máa kọ́kọ́ rántí tẹ́ bá tún wá wò ó dára nílùú Òṣogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn wà nílùú Òṣogbo téèyàn tún máa rántí náà ẹ bá ń gbọ́ nípa iṣẹ́ ọnà nǹkan kan ẹ lè rọ mọ̀mọ́ nìkẹ́sẹ́yìn. ẹ rọ wọn. <laughs> ẹ gbìyànjú kẹ́ ẹ rán nefatitis sẹ́yìn. àbí o ẹ lè rán gbogbo àwọn ẹ sẹ́yìn ìtàn ìlú Òṣogbo gangan hmm. la fẹ́ sọ lẹ́nìí hmm. gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ wọ́n ní pé àwọn tó tẹ ìlú Òṣogbo dó gangan gangan wọ́n ti ní ìlú kan tí wọ́n ti ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn àwọn ará Ìjẹ̀ṣà dẹ̀ ní ìlú Ìpolé Òmù ibẹ̀ ni wọ́n ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mm tí wọ́n ti ń gbé kódà wọ́n ní kábíyèsí wọn lọ́ba ọba Láàróyè òun ni ọba ìlú Ìpólé Òmù ní ìgbà yẹn àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ ní ìlú náà èèyàn bẹ̀rẹ̀ sí ní mú kò sómi kò sóúnjẹ gbogbo àwọn nǹkan ọ̀sìn bẹ̀rẹ̀ sí ní kú àwọn nǹkan oríṣiríṣi náà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nígbà tí wọ́n wá da ifá tí wọ́n gbà kí la máa wá ṣe èèyàn kan ló wá sọ pé ah, káwọn tiẹ̀ bóyá káwọn máa bọ́ síta káwọn wo nǹkan tó ń ṣẹlẹ̀ àmọ́ ìgbà yẹn gan ni ọdẹ kan wà ní ìgbà hmm. yẹn ọdẹ yẹn ló wá ló ló ṣọdẹ lọ sínú igbó òun ló wá rí odò ọ̀ṣun ah, odò rè kò sómi lọ́dọ̀ wa kò dẹ̀ sómi eh, bá ti sómi nǹkan ọ̀gbìn hmm. kò ní wù ìyàn máa ń mú ibi tí ò bá ti sómi ló bá padà sáré lọ bá ọba aráàlú yìí pé ah, mo ró mi mo rí omi ibẹ̀ sì tutù níníní bóyá ká kó gbogbo aráàlú. káàkó máa lọ bẹ̀. káàkó máa lọ síbẹ̀. ìtàn wá sọ fún wa pé ọba láàróyè ó ṣe bẹ́ẹ̀ ó kọ́ àwọn aráàlú pé ó yá ó yá ká máa lọ. nígbà tí wọ́n wá dé ibi odò yẹn wọ́n rí i pé odò ọ̀ṣun ni ah, odò lélẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé ní àyíká abẹ̀ gbogbo àwọn tó ń kú wọn ò kú mọ́ àwọn tó ń ṣàìsàn wọn ò ṣàìsàn ah ah omi yìí náà ló dàbẹ̀ ni pé àwọn aláboyún dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bí wẹ́rẹ́ àwọn tó ń ṣàìsàn ara wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ara wọn bẹ̀rẹ̀ sí ní yá ṣáà ní tẹ̀dó síbi ìbáyìí ẹ mọ̀ pé ẹ ó ní ọ̀rọ̀ kan sọ pé ọ̀pọ̀lọ́ rí ibi tútù bá sí. àbí. nọ́mbà ní ṣáà ní tẹ̀dó síbi ẹ̀jẹ̀ á tẹ̀dó nọ́mbà bẹ̀rẹ̀ sí ní gbé àmọ́ nígbà tí ó yá àwọn fúlàní nọ́mbà kógun dé nọ́mbà hmm. kógun dé ah ìròyìn ti wá kàn pé ogun fúlàní ti ń bọ̀ o ogun fúlàní ti ń bọ̀ o kí la máa wá ṣe wọ́n ní odò ọ̀ṣun ìgbà yẹn ni odò ọ̀ṣun wá jáde tó ràn wọ́n lọ́wọ́ oríṣiríṣi ìtàn ní mọ̀ pé táwọn kan bá bọ́ síbẹ̀ tá bá ní àwọn ṣe documentary àwọn lọ gbọ́ ìtàn tán bá gbọ́ lẹ́nu yẹn kan wọ́n á kọ́ ọ lẹ̀ ẹlòmíì á tún lọ síbẹ̀ wọ́n á tún gbọ́ nǹkan míì wọ́n á kọ́ ọ lẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìtàn kan nínú gbogbo àwọn ìtàn tó wà nípa ogun àwọn fúlàní yẹn wọ́n ní pé ọ̀ṣun ó sọ ara ìdí èèyàn ó wá bẹ̀rẹ̀ sí ní ta àkàrà tí ẹ bá ṣàkíyèsí tẹ bá lọ sóṣogbo ẹ rí ibi tí wọ́n ti ń ta àkàrà tó pọ̀ gan-an pàápàá nígbà ọdún òṣogbo yẹn àkàrà ní ṣé gbogbo bíi tẹ bá àkàrà àkàrà wọ́n ní ọ̀ṣun dìde ó wá sọ ara ẹ̀ di obìnrin ó wá bẹ̀rẹ̀ sí ní ta àkàrà fún àwọn ọmọ ogun fúlàní hmm. ṣùgbọ́n o ti fi májèlé sí àkàrà yìí. Hmm. báwo lè ṣe fẹ́ rí ọ̀ṣun sí mo tó rẹwà ó dùn wò lójú ah, ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòyò ayùn ó rẹwà ó dùn wò tó bá ṣe ń rìn gan gbogbo àwọn fúlàní ojú wọn ń ṣe báyìí ní ṣe báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ra àkàrà wọ́n bẹ̀rẹ̀ sí ní ra àkàrà wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ bọ́n ṣe ń jẹ àkàrà ló ń kú hmm. bọ́n ṣe ń jẹ àkàrà ló kódà ọ̀ṣun ò jẹ́ kí ogun yẹn kó tiẹ̀ dé ọ̀dọ̀ àwọn ará òṣogbo rárá báwo ni orúkọ òṣogbo yẹn gan tó ṣe jẹ́ mọ́ báwo ni wọ́n ṣe dá orúkọ òṣogbo gangan báwo wọ́n ṣe dá á lẹ̀. bẹ́ẹ̀ni ṣé wàá rí òṣogbo yẹn oṣó igbó ni wọ́n ń pè. Hmm, oṣó inú igbó oṣó igbó ni wọ́n sọ di òṣogbo àpèpọ̀ ẹ̀ ni wọ́n sọ di òṣogbo torí nígbà tí wọ́n débi odò yẹn wọ́n rí i pé èèyàn máa jáde sí wọn ibo lẹ́nu yìí ti ń wá ó dẹ̀ rẹwà ó pupa ibo ló ti ń wá wọ́n bẹ̀rẹ̀ sí pé ní oṣó inú igbó nítorí kó máa jáde ni nígbà tó máa jáde tó sọ̀rọ̀ èdèyàn náà fún àwọn fúlàní wọ́n rí ẹ lè rí kò ń ṣe pé bóyá àfẹ́ẹ̀rí kankan kò sápamọ́ kò sápamọ́ kò ń ṣe àfẹ́ẹ̀rí kódà tó bá ń lọ́gun kéńgbé akara ohun ẹ máa dùn tó. wọ́n bá bẹ̀rẹ̀ oṣó inú igbó rèé òṣònúgbó àmọ́ nígbà tí ẹ mọ̀ pé yorùbá yorùbá wọ́n máa gbé ọ̀pẹ̀lẹ̀ wọn àjọmọ́lẹ̀ wọn ò pé kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ni wọ́n tó mọ̀ àmọ́ torí pé wọ́n máa ń pè ní òṣònúgbó àpò kí la máa pe orúkọ wa wọ́n ti kúrò ní ìlú ìpolé. wọ́n ti wá wá tẹ̀dó sí ìbàdàn tí ẹ bá dẹ̀ wo ìlú ìpolé dáadáa orí òkè ní ìlú ìpolé òmù òkè ló wà àwọn fúnra wọn ti gbẹ́ ilẹ̀ káàkiri ìlú wọn pé tí ọ̀tá bá ń bọ̀ kó máa jù sí kòtò orí òkè yẹn ó wá lè ṣeé ṣe kó jẹ́ pé torí ibi tí wọ́n wà lókè yẹn ló jẹ́ kí èèyàn yẹn kó mú wọn hmm, gidi. òun ló jẹ́ kó wọ̀ wọ́n lẹ́wù gan dáadáa. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n wá dé Òṣogbo náà wá sá ah, Òṣogbo kí la máa sọ orúkọ ìlú yìí wọ́n bá sọ di Òṣogbo. Hmm. Hmm. ṣé wọ́n rí ọba Láàróyè yẹn orúkọ oyè tó ń jẹ orúkọ ọbẹ̀ gẹ́gẹ́ ni ọwá ròkì nígbà yẹn òní wọ́n ṣe lórí Òṣogbo ṣe di Òṣogbo ròkì ní ìsìn tọ̀. tí hmm. a ah, rí béèyàn ò bá ti mọ nǹkan ẹjọ́ wọn béèrè ọ̀nà hmm. ilẹ̀ Yorùbá wọ́n ní a béèrè ọ̀nà báyìí kì í ṣìnà wọ́n ní kì í ṣìnà tí hmm. ẹ wá rí ẹlòmíì ìlú tó ń gbé kò mọ bí wọ́n ṣe dárú ọ̀hún lẹ̀ ìlú tí wọ́n bí i sí ìlú tó ti wá gan orírun ẹ̀ gan kò mọ bí wọ́n ṣe dá a lẹ̀ kò mọ nǹkan tó fà á tí wọ́n fi ń jẹ́ orúkọ báyìí àbí tó fi ń ṣe nǹkan báyìí nínú ìlú wa wọ́n sọ ọ́nù ìtàn náà pé kí ló dé tí wọ́n fi ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo lọ́dọọdún hmm. inú ìtàn tèmi wá kà ó wọ́n ní ọdẹ tó ṣe ọdẹ wá sí ti hmm. omi yẹn gan tí wọ́n ń pè ní tìmẹ́yìn tìmẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ní oṣó inú igbó ìyọ sí i hmm. ó wá sọ fún wọn pé kán má bẹ̀rù o òun á máa ṣaládé ààbò lórí wọn òun á máa tọ́jú wọn o kódà ó ní wọ́n lè kú lẹ́bàá odò gan kí wọ́n bọ́ sọ́wọ́ iwájú kí wọ́n múlẹ̀ síbi tó bá tẹ́ wọn lọ́rùn kí ni wọ́n máa dùn kí wọ́n máa gbáyọ̀tọ̀ mí bẹ̀ mm. ó ní àmọ́ o ó ní kí wọ́n máa ṣe orò fóun ní ọdọọdún mm. òun lọ́dún Ọ̀ṣun Òṣogbo tí wọ́n máa ń ṣe lọ́dọọdún tó wá ní tí wọ́n bá ti ń ṣe ọdún yìí fóun ó ní àwọn aboyún ilé wọ́n mọ̀ bí wẹ́rẹ́ o wọ́n ní àwọn àgàn ńkọ́ wọ́n mọ̀ tó wà lábòsùn wọ́n ní gbogbo ẹni bá wà lórí àkéte ìdùbúlẹ̀ pàwátá gbogbo wọn ni wọ́n mọ̀ dìde kódà wọ́n láwọn àgbẹ̀ wọ́n ní wọ́n mọ orúkọ bọ́dún dé so mm. wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so mm. tọ́ ń bẹ́nu àwọn ọ̀rọ̀ tá a ti gbọ́ àbí rẹ́ ló ń bẹ́nu ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá tún wá mọ̀ ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ẹ túmọ̀ jù wá lọ ẹ lè bá wa kọ́ kẹ́ ẹ fi ránṣẹ́ sí wa pé irọ́ o mm. ṣé ẹ rí eléyìí tẹ́ ẹ sọ o èyí ọ̀dà èyí ẹ fi kún èyí ẹ yọ kù ọ̀ bẹ́ẹ̀ o eléyìí irọ́ báyìí ló ṣe lọ báyìí ló ṣe ẹ máa fi àtẹ̀jíṣẹ́ kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí wa torí ohun àwa náà táwa náà mọ̀ ń pa ìlú yín tòró hùn wá káwa lè sọ ká lè sọ nípa ìlú yín dáadáa mm. fún àwọn èèyàn ká lè ṣàlàyé fún wọn pé tọ́ bó ṣe rí gangan òun rèé ẹ bẹ̀rẹ̀ sí gbọ́ lẹ́ẹ̀kan wọn ní ẹ bá ń gbọ́ Òṣogbo òròkì mm. bẹ́ẹ̀ bá mọ ìdí tí wọ́n fi ń pè ní Òṣogbo òròkì ẹ ti gbọ́ báyìí mm. tẹ́ ẹ bá gbọ́ àbí tẹ́ ẹ bá lọ sílùú Òṣogbo tẹ́ ẹ bá rí tí àwọn tí wọ́n dín àkàrà tí wọ́n bá pọ̀ <laughs> tẹ́ ẹ bá rí toríṣiríṣi àkàrà pọ̀ ládùúgbò eh. bí tẹ́ ẹ bá rẹ̀ sí ìlú Òṣogbo ẹ ti mọ̀ pé ìdí ẹ̀ rèé mm. tí wọ́n fi ń dín àkàrà ìlú Òṣogbo hmm. mm. ogun ò wá kó wọn lóṣogbo mọ́ àwọn fúlàní ò súnmọ́ bẹ̀ mọ́ ẹ pé báwo ló ṣe jẹ́ ọgbọ́n òun rí dá sí i ṣùgbọ́n náà lẹ ti gbọ́ lẹ́nu anifinga abẹ́ ẹ̀ gbọ́ <laughs> èmi náà gbọ́ a bá lọ tá a lọ jó díẹ̀ báyìí tá a bá padà dé àwọn èèyàn wo ni wọ́n ti jáde nílùú Òṣogbo mm. àwọn wo ló jẹ́ pé wọ́n ní láárí tó jẹ́ pé a lè tọ́ka sí láàrin àwùjọ pé hmm, tọ́ ọmọ Yorùbá gidi tó ṣe é mú yangàn rèé á hmm. bẹ̀rẹ̀ sí ni máa yànnàná wọn tá a máa dárúkọ wọn lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan bá a bá padà dé obìnrin kan wà ará orílẹ̀-èdè Austria ni hmm. òun náà dàgbà dáadáa kó tó di pé ó jẹ́ Ọlọ́run pè lọ́dún two thousand and nine kí wá ni ìwúlò obìnrin ọ̀hún ní ìlú Ọ̀ṣun Òṣogbo bàbá dé àmọ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ ojúmọ́ rẹ sì ń tẹ̀síwájú ẹ dákun ẹ mọ́ dìde ń bí ẹ wà o ó bá jó oúnjẹ lẹ fẹ́ jẹ ẹ tètè lọ gbé e báyìí kẹ́ ẹ mọ́ jẹ àwa ń padà bọ̀ ná. ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ rẹ o àárọ̀ kùtùkùtù tá a wà yìí òwúrọ̀ tèmi á san èmi àtẹ̀yìn á sàn wá síre á sàn wá sówó á sàn wá sọmọ á sàn wá sàlàáfíà lẹ́ẹ̀kan sí gbogbo yín pátá tẹ́ ẹ jọmọ Yorùbá ẹ gbogbo olóyè náà la sì máa dé lẹ́yọ kọ̀ọ̀kan hmm. ẹ mọ̀ tí ì fi ṣèbínú a ti sọ̀rọ̀ ń pa ìlú bíi mélòó kan hmm. láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí a ti sọ oríṣiríṣi àwọn ìlú kan àmọ́ tá a bá sì délù tí ẹ dákun ẹ mọ́ bínú hmm. ẹ ká tó ṣe rí i a máa tó débẹ̀ náà a máa tó dé ẹ lè ràn wá lọ́wọ́ ẹlẹ ẹka ti e wá gbọ̀ngbọ̀n pé káàká lọ lu yín mm. kódà ilé gbọ́kọ̀ọ́lẹ̀ ilé ní a máa bọ̀ àwa máa wà ẹ bá ṣe tán àti tọ́jú wa á lè láìkì ìgbádùn gan o ó <laughs> láìkì ìgbádùn gan o ọ̀rọ̀ tọ̀sí Òṣogbo ìlú Òṣogbo òròkì òun la ti ń sọ láti bí ìṣẹ́jú mélòó kan ká tó lọ lẹ́ẹ̀kan a ti sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe tẹ ìlú Òṣogbo dó a ti sọ̀rọ̀ nípa eh, oṣó inú igbó tí wọ́n ń pè ní ọ̀ṣun fúnra lára rẹ̀ tí wọ́n fi pe orúkọ ìlú ọ̀hún ní ìlú òṣogbo a ti sọ̀rọ̀ níbẹ̀ lẹ́ẹ̀kan tó dìgbà tá a lọ lẹ́ẹ̀kan ẹ̀yin lẹ́ẹ̀sì ń tòsí ń gbàna bíbá dago méjìlá ẹ̀tún wò ẹ̀ẹ́tún bá pàdé láti bẹ̀rẹ̀ ó dà ẹja wá wò báyìí mo fẹ́ sọ̀rọ̀ obìnrin tí wọ́n ń pè ní Susan Wenga, hmm. lẹ́ẹ̀kan torí mo ka àwọn ìtàn kan tó sọ wípé ní àwọn ìgbà kan àwọn àrélù àjálù kan ń nínú ìgbàlẹ̀ Ọ̀ṣun Òṣogbo fúnra ẹ̀ mm. léyìí tó fà á tó jẹ́ pé àwọn abo àwọn tí wọ́n ń bọ Ọ̀ṣun fúnra wọn àwọn tí wọ́n àwọn olórìṣà tí wọ́n ń bọ Ọ̀ṣun wọ́n ní ọ̀pọ̀ wọn fẹ́ máa kán lùgbẹ́ tí gbogbo wọn fẹ́ máa sá lọ pé àwọn ò ṣe mọ́ àmọ́ wọ́n ní arábìnrin Susan Wenger yìí òun ló padà wá tó tún jí Ọ̀ṣun Òṣogbo tó tún jí ó wá ṣe mí ń kàyéfì hmm. láti Austria sórílẹ̀ Nàìjíríà. So obìnrin kì í ṣe adúláwọ̀ o. Hmm. Ah. ó ní ó ní ìpínlẹ̀ náà ní ìlú nàìjíríà wa kò ń ṣe pé bóyá ọmọ ìlú ọ̀hún pátápátá ni hmm. ìkan nínú àwọn òbí ẹ̀ jẹ́ ọmọ ìlú yìí hmm. àmọ́ ibi tí ó gbà ṣe èmi tí èmi máa ń rò ní pé àwa ara wa ṣe wá fi nǹkan tiwa lẹ̀ tó ṣe jẹ́ pé òyìnbó ló wá padà wá wá bá wa tún un ṣe nítorí pé ní àkókò tó ń sọ yìí wọ́n ní pé kódà owó ìgbàlẹ̀ yẹn gan ti di ibìkan tó jẹ́ pé èèyàn tiẹ̀ lè débẹ̀ mọ́ èèyàn lè débẹ̀ mọ́ wọn lè ṣe òun ló wá lọ tó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́rí gbogbo àwọn èrè yẹn èrè tẹ́ rí yẹn wọ́n lò ló wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ nítorí pé òun fúnra ẹ̀ jẹ́ àwọn tó mọ èrè hmm. iṣẹ́ ọnà ló ń ṣe ó bẹ̀rẹ̀ sí ní mọ àwọn èrè yẹn ó bẹ̀rẹ̀ sí ní tu ibẹ̀ ṣe àwọn ibi tí ìdọ̀tí wà ó bẹ̀rẹ̀ sí ní òun gangan ló kọ́ àwọn ibi tí wọ́n pè ní ó níbì kan téèyàn bá débi ìgbàlẹ̀ ọ̀ṣun yẹn ó ní ibì kan tí wọ́n kọ́ gẹ́gẹ́ bí ilé ọ̀ṣun ibi tí arúgbá máa ń wọ̀ ibi tó máa ń òun gangan ló kọ́ ibẹ̀ hmm. nígbà tóun wá bẹ̀rẹ̀ sí ní ṣe làwọn èèyàn ṣe wá ń dìde pé ah, ó dà tọ́ ọ Ah, àti réyàn tó máa kọ́kọ́ ṣáájú mọ̀ pé àwọn èèyàn fẹ́ràn pé ah, ẹ ṣáàjú àti síwájú náà káwọn ohun tó máa ṣẹlẹ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ bí àkàndá láti ṣẹlẹ̀ á máa yọjú pé ah, àjọ wà ń bẹ̀ ni o. kódà wọ́n lè sọ pé àwọn gan làwọn bẹ̀rẹ̀. ọ lè sọ bẹ́ẹ̀ ibi hmm. táwọn èèyàn dájú dé. àmọ́ obìnrin Susan Wengai ó ṣe iṣẹ́ takuntakun o débi tó jẹ́ kí wọ́n tún padà sọ ọ́ ní Àdùnní Olórìṣà. bẹ́ẹ̀ ni. torí mo rántí dáadáa ní káwa kan lọ ṣeré tiwa alẹ́lá fẹ́ lọ jàmàlà akọ̀nrin máa wọ̀ rẹ̀ kiri láti hmm. àmọ́ fẹsẹ̀ gbálẹ̀ gbèrègbèrè ní gbogbo Òṣogbo tàbá ti wá dé àdúgbò àdùnní olórìṣà wọ́n máa náwó wá ní ilé àdùnní olórìṣà nìyẹn o hmm. tó bá rẹ̀ sí délé àdùnní olórìṣà lóòótọ́ wàá ti mọ̀ pé ilé olóòṣà kan rèé hmm. wàá ti mọ̀ pé tó ń gbélé bí ò bá ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà ó máa nífẹ̀ẹ́ iṣẹ́ gbẹ́nàgbẹ́nà torí gbogbo ilé ẹ̀pá náà ni wọ́n mọ èrè sí ọwọ́ káàkiri àmọ́ gbà tóbìnrin ọ̀hún papòdà lọ́dún hmm. two thousand and nine hmm. ah, ó mọ̀ gbomi lójú àwọn èèyàn nílùú hmm, Òṣogbo ó gbomi lójú àwọn èèyàn gbà náà àmọ́ ẹ dákun ẹ jẹ́ ń béèrè o lẹ́yìn tí Àdùnní Olórìṣà ti wá lọ ṣáàárẹ̀ èèyàn míì tó tún padà dìde tó dàbí akínkanjú bíi tiẹ̀ báyìí. kó tó dípò lọ àwọn èèyàn náà ti gbárùkù tì òun ló ṣe jẹ́ pé ìgbà tó máa lọ kò rílì kò fi bẹ́ẹ̀ mi àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn pé lágbájá lọ nítorí pé ìgbà tóun ti bẹ̀rẹ̀ sí ní ṣe mo yẹ sọ lẹ́ẹ̀kan yẹn páwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dìde bẹ̀rẹ̀ sí ní dìde dẹ̀ ní àkókò tóun fi máa lọ yẹn Ọ̀ṣun gan ti jí fún ibẹ̀ mm. ti jí gan ó ti jí pépé tó ti jẹ́ pé ní ọdún two thousand and five ní àjọ UNESCO ni wọ́n ni wọ́n sọ Ọ̀ṣun Groove yẹn gangan di ara àwọn world heritage um, site hmm. Hmm. táwọn èèyàn lè máa lọ fún tourism kí àdùnní olóríṣà tó papòdà ni ṣé mọ̀ kó ti di gbajúgbajà nìyẹn international bẹ́ẹ̀ ni so nígbà tó fi máa papòdà yẹn ó ti dé ìpele tó jẹ́ pé kò lè wálẹ̀ mọ́. ó ti dára ẹ̀ gbé. Hmm, àwọn akọ̀ròyìn náà gbìyànjú o èmi àkàntì ẹ̀gbẹ́ òṣùbà sàdánkátà fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun hmm. torí lọ́dún 2023 tá a wà yìí hmm. ah, ẹni bá dé ọdún Ọ̀ṣun Òṣogbo tí ò bá hmm. fojú ba anifinga ń bẹ̀ ó lọ irọ́ ló pa ó lọ torí àwọn èèyàn wa tí wọ́n gbéra kúrò ní ìpínlẹ̀ Èkó láti lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti rí i dájú pé àwọn gan kópa nínú ọdún Ọ̀ṣun Òṣogbo ah, mo yìnyín mo yìnyín mo lù yín lọ́gùn ẹnu <laughs> torí iṣẹ́ gidi òun làwọn èèyàn wa ṣe ń bẹ̀ kódà bẹ́ẹ̀ bá dórí ayélujára báyìí bẹ́ẹ̀ bá dórí Instagram bẹ́ẹ̀ dórí YouTube bẹ́ẹ̀ dórí Facebook gbogbo àwọn àkójọpọ̀ àwọn nǹkan tí Orísun TV tí wọ́n ṣe alábàápàdé ní Ọ̀ṣun Òṣogbo gbogbo ẹ̀ náà lẹ́ máa bá pàdé ńbẹ̀ mo rá àwọn èèyàn lóríṣiríṣi ah, ah. àwọn kan múra bí òòṣà wọn wá àwọn ẹ dákun ṣé àwọn tó múra bí òòṣà wá yẹn hmm. ṣé àwọn náà lágbára kan ni àbí wọ́n kàn múra bẹ́ẹ̀ ni. Ah, ẹ àwa lè sọ pé bóyá wọ́n ní agbára bí wọ́n lágbára nítorí pé níbẹ̀ yẹn a gbọ́dọ̀ fi ojú di ẹnikẹ́ni hmm, ẹnikẹ́ni ò ṣe é fojú di ń bẹ̀ bẹ́ẹ̀ni nítorí pé àwọn kan wà tí a bá sọ̀rọ̀ tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kàkàkàkà jáde ó léèyàn kan tí a fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n sọ fún wa pé ẹ gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ètùtù kan kẹ́ tó lè bá ẹni yẹn sọ bẹ́ẹ̀ni ká tó lè bẹ́ni yẹn sọ̀rọ̀ ah! bẹ́ẹ̀ni ah yorùbá lágbára tí wọ́n bá wọ ọbẹ̀ tó bá wò pé ó kàn dírẹ́sì bẹ́ẹ̀ yẹn ni ó kàn ṣe kìíní ah ó dà ní ọjọ́ tí a dé ìlú òṣogbo gangan ó ní arábìnrin kan tí mo bá sọ̀rọ̀ arábìnrin yẹn yẹ kó máa yé mi pé ìdílé àwọn gangan ni wọ́n ń pè ní ọkọ ọ̀ṣun hmm. pé kí arúgbá tó jáde kó tó lọ pé ìdílé àwọn náà máa kọ́kọ́ wá. Mm ó ní àṣà kan tí wọ́n máa ń ṣe nígbà ọdún Ọ̀ṣun Òṣogbo yẹn tí arúgbó bá ti fẹ́ jáde ní inú ìgbàlẹ̀ tí arúgbó máa ti ń jáde yẹn àwọn kan máa wà lẹ́nu ìta tó máa mú pankẹ́rẹ́ dání gbogbo àwọn tó bá tẹ̀lé arúgbó yẹn wọ́n máa fi pankẹ́rẹ́ yẹn bà wọ́n báyìí a máa fi bà wọ́n báyìí mo wá bíi pé kí ni ìdí ó ní ìdílé àwọn gangan làwọn máa mú pankẹ́rẹ́ yẹn dání pé àwọn ni wọ́n ń pè ní ọkọ Ọ̀ṣun ṣé rí àṣà wà ní ilẹ̀ Yorùbá àwa ni kẹ má jẹ́ ká fi ọwọ́ rọ́ àṣà wa sẹ́yìn fún àwọn ìdílé kan ọdún Òṣogbo yẹn báyìí àwọn ọdún gidi tó ń ṣe ní gidi ni gẹ́gẹ́ bí àwọn kan náà ṣe ń ṣe kérésì tí wọ́n ń ṣe ọdún iléyá ọdún gidi ni fún àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe nígbà tí ẹni yẹn wá ṣàlàyé ọ̀rọ̀ yẹn mọ́ ni ó ní à tó bá ti máa dọ̀la kí arúgbá tó kọjá ó gbọ́dọ̀ gba ilé àwọn kọjá pé ẹ̀gbọ́n tòun gangan òun ló máa lọ kilẹ̀ fún arúgbá hmm. ìyẹn wá worú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yìí káwọn wọ́n kàn mú ẹgbàá dání wọ́n kàn wọ̀ṣẹ́ ń lọ ẹ mọ pílẹ̀pílẹ̀. èèyàn hmm. kò wá yájú sẹ́ni tí òjò yájú sí. bẹ́ẹ̀ni tó o tọ́ láwọ̀ pé àhẹ́ni yìí ó kàn wọṣọ ni kò ṣe kinní kan ó dáa mo bá ọmọbìnrin kan sọ̀rọ̀ arẹwà ó pupa ó jẹ́ kó máa yé mi pé ìlú Èkó lòun ti wá pé àwọn fúnra wọn ń lé wọn Ọ̀ṣun làwọn ń bọ̀ àwọn ògbé lóṣogbo kódà àwọn ọ̀ṣọ́ ọmọ Òṣogbo àmọ́ Ọ̀ṣun làwọn ń bọ̀ ó dẹ̀ dárúkọ irú iṣẹ́ tó ń ṣe fún mi ó dẹ̀ sọ pé tóun bá ń ṣiṣẹ́ tí nǹkan bá fẹ́ lọ́jọ́ tóun bá ti lè lo omi ọ̀ṣun yẹn. ìgbàgbọ́ tí wọ́n rọ̀ fún bẹ́ẹ̀ ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni ṣé ẹ rántí pé nígbà táwọn ará ìpínlẹ̀ Òmù tí wọ́n tẹ̀dọ̀ síbẹ̀ ó ṣonúgbó yẹn ìyẹn ọ̀ṣun fúnra ẹ̀ ó jáde ó sọ fún Olútìmẹ́yìn pé tó bá ti lè wá máa bọ òun ní ọdọọdún òun á máa ṣe nǹkan báyìí fún wọn òun á ṣe nǹkan báyìí fún wọn òun á ṣe nǹkan báyìí fún wọn títí yìí ìlérí yẹn náà àwọn èèyàn sì gbàgbọ́ wọ́n dẹ̀ ṣe ń lò bẹ́ẹ̀ títí wákàtí tá a wà yìí wọ́n ṣe ń lò bẹ́ẹ̀. káì káì káì káì ṣe rí oríṣiríṣi ìlú pẹ̀lú oríṣiríṣi àwọn àṣà oríṣiríṣi àwọn ìṣe ìdálù òun nìṣèlú ẹ wò ó ẹ ní ọmọ onílẹ̀ àtẹ jẹ́jẹ́ àjòjì ló máa tẹ bàṣubàṣu hmm. adé afọ̀rọ̀ tó sọ ń sè pé hmm. ẹ lè pàdé àwọn èèyàn tó kó pankẹ́rẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá dọ̀ṣun Òṣogbo. Mm kẹrẹ àwọn kan tán wọ pupa káwọn kan wọ dúdú mm. káwọn kan wọ funfun ẹ má fojú pẹnikẹ́ni rẹ o. Mm, bẹ́ẹ̀ <laughs> omi tí wọ́n ń bù yẹn ń kọ́ ẹlòmíì twenty five litres ló wá fi ń bu omi yẹn àwọn kan tómi yẹn bá ti kàn wọ́n lára ẹ̀mí yẹn máa gbé wọn ni wọ́n á sí ni máa jíṣẹ́ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. Hmm. a ní àṣà gan àṣà wa ó dùn gan ó milẹ̀. ìgbàgbọ́ tí ń bẹ́nu èdè Yorùbá ẹ̀sìn ń bẹ́nu èdè hmm. Yorùbá lóòótọ́ o ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀ wa láti gba àwọn ẹ̀sìn míì mm. àwọn èdè míì tá a ti yàn wọ́n láàyò àmọ́ ẹ dákun ẹ má jẹ́ ká máa fojú tẹ́ńbẹ́lú àwọn ẹ̀sìn àbáláyé wa eléyìí òun náà ló fẹ́ dàbí ẹni pé mo fẹ́ fi máa ṣe ìránṣẹ́ sí àwọn tí wọ́n ń fi ẹnu tẹ́ńbẹ́lú gbogbo àwọn ẹ̀sìn àbáláyé eléyìí tá a ní pàápàá jùlọ mo tún ń fi eléyìí ránṣẹ́ sí i ìpínlẹ̀ Kwara hmm. kí n fi máa rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé ẹ dákun o ogun ẹlẹ́sìn ò mẹ̀sìn ẹlẹ́yà ò mẹ̀yà ẹ má jẹ́ ó tọwọ́ wa bẹ́lẹ̀ hmm. Hmm. nítorí pé kí ni àwọn kinní wọ̀nyí ti wà káà tó dáyé o bá a bá sì lọ tán wọ́n ṣe bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn kan ṣe ń padà bọ̀ wá bá ìtàn yẹn bọ́n bá dé tó jẹ́ pé wọn àti ẹ̀ ní bá wa o àmọ́ wọ́n á bá ìtàn tá a bá fi sọ ilẹ̀ kó tó dìgbà tá a bá lọ. ẹja rántí àti máa ṣe ní dáadáa ẹja rántí àti máa pa àwọn àṣà wa àti ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àmọ́ pamọ́ àti ìwádìí bí à ń lọ a sì ń mẹ́yẹ bọ̀ lápò díẹ̀ díẹ̀ ni kí ni àwọn sì pín sí méjì ni ojúmọ́ ire ṣì ń tẹ̀ síwájú ẹja dókè lọ́hùn náà káwo kí ni ṣẹlẹ̀ ń bẹ̀ bá a bá dé àátùmọ̀ àátùmọ̀ sún sọ́wọ́ wájú. akínyìn káàbọ̀ ẹ ṣáà ti jó ẹ ti ròdà <laughs> nítorí ẹlòmíì kan jókòó ni pé ṣé lóṣogbo yìí náà lóṣù yìí náà ṣé pé nǹkan báyìí ẹlòmíì ò tiẹ̀ gbọ́ rí ẹlòmíì máa ní à ṣèbómi lásán ni ó dá ọ̀rọ̀ Òṣogbo là ń sọ <laughs> akọ̀yà bàrà sì di Ọ̀ṣun Òṣogbo nítorí pé kò kí ń ṣe Ọ̀ṣun Òṣogbo nìkan Ọ̀ṣun yẹn gangan nìkan ni nǹkan tí a lè sọ nípa ìlú Òṣogbo èmi àti fineness mm, a wà lórí ètò à ń jù fún yín mo lè wíwá yín jù fún yín ẹ̀yin náà dẹ̀ ẹ ṣe kí ni ẹ ọ̀n padà ẹ ẹ ọ̀dà náà kí ni àwọn nǹkan tí a tún lè sọ nípa Òṣogbo tẹ́pẹ́ táwọn èèyàn bá rántí Òṣogbo mm, wọn rántí kìíní èmi rántí ibì kan tí mo ti máa ń jàmàlà lọ́sọ̀gbò ah, ọláìyá ni bus stop bẹ̀rẹ̀ hmm. ọmọ àdúgbò bẹ̀rẹ̀ ó ah, pọ́pùlà máa ń jẹ àmàlà ń bẹ̀ yẹn hmm. àmàlà abẹ fẹ́ dájú ti Ìbàdàn lọ ẹ mọ̀ bínú ẹ̀yin Ìbàdàn <laughs> ìjà máa ṣẹlẹ̀ àmọ́ ọjọ́ tí mo jàmàlà ń bẹ̀ yẹn ah, <laughs> ó dùn mọ́ mi dáadáa mm. bẹ́ẹ̀ náà mo dẹ̀ mọ̀ pé àwọn ará Òṣogbo máa ń kó èèyàn mọ́ra ó mm, kó èèyàn mọ́ra dáadáa ìlú Òṣogbo tún jẹ́ ìlú tó yẹ pé ó fi èèyàn lọ́kàn balẹ̀ àìgbọ́ wàhálà sílùú Òṣogbo. ó fẹ́ lè jẹ́ pé ìlérí tí Ọ̀ṣun ṣe fún wọn yẹn ó dà pé ó ṣe ń ṣiṣẹ́ nísìnyìí ó ṣe ń ṣiṣẹ́. èmi ò rò pé wọ́n gbọ́ wàhálà ń Òṣogbo àmọ́ mo ti rí mo ní ìrírí kan tí mo rí nílùú Òṣogbo ńgbà kan bóyá èèyàn lè fi yẹn kọ́ àwọn ọmọ wa obìnrin kéèyàn fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ torí lọ́dún yẹn mò ń bọ̀ láti mò ń wa ọkọ̀ bọ̀ láti ìlú Èkó èmi àtọ̀rẹ́ mi kan ni mo wà nú ọkọ̀ kan ọ̀rẹ́ mi wà nú ọkọ̀ kejì àwa ń di ẹrù ìyàwó lọ sí Ilé Ifẹ̀ hmm. a fẹ́ lọ ṣègbéyàwó Ilé Ifẹ̀ gbàtà wa dé agbèdè méjì ọ̀nà ó ti ń tó bí aago méje alẹ́ kò tí ì dàgbèdè méjì o níbi agbègbè kárà àwọn opk àdúgbò bẹ̀yẹ bí ìyàbá ti kọjá bága yìí àwa rí mọ́tò tó dákú sọ́nà bíi aago méje alẹ́ hmm. ó gbèrò bàbá súnmọ́ ah, kí ló ṣẹlẹ̀ ẹnìkan bá ọmọ tí à ń wawọ́ ẹjọ ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ lèmi àtọ̀rẹ́ mi wá wò pé ta la fẹ́ ràn lọ́wọ́ nínú wọn báyìí gbogbo wọn báyìí ah, ó dà já ṣe báyìí já pín wọn lẹ́yọ kọ̀ọ̀kan kì í ṣe pé èèyàn láìkí obìnrin náà <laughs> àmọ́ àwa méjèèjì obìnrin la rí gbé aṣáàgùn obìnrin méjì làwọn lò nígbà tá a sún sọ́wọ́ iwájú níjà rí pé obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń gbà fóun kọ ní gbèjìgbẹ̀jọ ìwọ obìnrin ibo gan ló ń lọ ó ní ó kọ́kọ́ sọ wípé ó ní ṣé mo máa dóṣogbo mo ní mi ò dóṣogbo ilé Ifẹ̀ lèmi lọ́ọ́ hmm. tèmi ó ní ṣùgbọ́n ọlọ́run jẹ́ àtètè délé Ifẹ̀ tá a bá tètè débẹ̀ o wà á rí mọ́tò tó máa gbé ẹ lọ sóṣogbo ó dáa àti gbà nígbà tí asúnsíwájú díẹ̀ tá a fi máa dé Ìbàdàn ó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ọ̀lù yẹn ti ń di lemọ́lemọ́ ẹnìyẹn ti ń kanra mọ́ wọn wá ó wá bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ pé ah, òun ò dẹ̀ mẹ́ni tóun lọ báyìí rí o hmm. ẹnìyẹn kan máa ń òun àtẹnìyẹn kan jọ máa ń sọ̀rọ̀ lórí fóònù ẹnìyẹn dẹ̀ ń gbé làbújá ẹnìyẹn wá wà lábẹ́ ní Òṣogbo báyìí ó wá ní kò ń wá. Hmm. Hmm. èmi wá ń bá wípé ah, èèyàn tó mọ̀ rí tó ní kó máa bọ̀ o tún wo time tó fẹ́ fi wọ̀ lónìí Òṣogbo mà ló ń lọ Òṣogbo ìpẹ́ dákẹ́ torí ó dákẹ́ ẹ̀ wá mọ̀ ń pa àlọ́ tí ẹ̀ wá ń lọ o Òṣogbo wọn ẹ̀ pẹ́ lọ sùn ó bá ti ń da aago mẹ́jọ ẹ lè já mi rọ àbí ọmọ pa ó bá ti ń di bí aago mẹ́jọ ará Òṣogbo ti tilẹ̀kùn wọ́n ti wọlé wọn jẹ́jẹ́ bá ní Ọlọ́run jáde tèdè bẹ́ẹ̀ o bá ja ọmọ ilẹ̀ Ilé Ifẹ̀ mo ti rí mọ́tò Òṣogbo fún un láti Ilé Ifẹ̀ tó ti lọ pàtó máa di bíi aago mọ́kànlá alẹ́ ó ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí ni kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ni ó wá lọ́mọ ni ó lóun rí i ó ló ti fẹ́ lù ú pa. a ti fẹ́ lu yìí àǹtí ó dáa o ẹ bọ́ta ẹ bá ti ráyè escape kó mi ọlọ́run kú ṣe jọ Friday ló bọ́ sí sátọ̀dẹ̀ ọ̀la àwọn afẹ́ ṣe patí tiwa owó ilé wa yóò wá o. Hmm. àwọn òun ní kí n máa bọ̀ lálẹ́ ẹjọ́ yẹn ni kí wọ́n gbà òun lẹ̀ kí n ibo. níbo nísáìdì ibo. nípa abo ń bẹ̀ ọlọ́run máa ṣàánú wa. ọjọ́ kejì mo ṣe padà lọ tí mo wá ọmọbìnrin yẹn lọ mo ṣáà ní pé kó wá ṣọ́ọ̀ṣì kan bíi tí wọ́n bá ti ń ṣèsìn ìṣọ́ òru ṣáà wọ bẹ̀ sọ tá a bá wọn ṣe ṣòro mojú ìgbà máa rí ọmọ ẹ lọ́jọ́ kejì ẹ skisa kánìmì rí lálẹ́ àná ni hmm. ó máa le. Hmm wọ́n ti panabiti ojú àǹtí ah, ah. wọ́n ti lù ú gidi gan-an kí wàá ló le tó yìí báyìí àmọ́ mo rìn lọ́jọ́ yẹn lórí mi mo dìídì gbé ọkọ̀ lọ láàárọ̀ ọjọ́ kejì tí mo wá ọmọ yẹn lọ mo wá wá wá kí n tó rí i nígbà mo wá rí i wọ́n á gbé lọ ságọ̀ ọlọ́pàá ó lọ àwọn ọlọ́pàá gbìyànjú ìlú Òṣogbo lọ́dún tí mo hmm. sọ ẹ̀ wọ́n gbìyànjú gidi gan hmm. owó fi sọ wípé ìlú Òṣogbo ò fẹ́ wàhálà ìlú Òṣogbo ò fàyè gba wàhálà rárá àti rárá ẹni bá ń fẹ́ kàn ìfọkànbalẹ̀ tó bá dé ìlú Òṣogbo ọkùnrin á balẹ̀ nígbà tá a fi máa dé àgọ́ ọlọ́pàá lọ́jọ́ tí mo wù yìí asọ́lọ asọ́bọ̀ eré kan ọ̀dà ṣó máa gbègbè ibi tí wọ́n ti alọ́bẹ̀ èyí tá à ń sọ yìí pẹ́ wọ́n wá arákùnrin wọ́n mú o hmm, hmm. lẹ́nìkan wá ń sọ fún mi ládùúgbò yẹn ń gbà yẹn wípé ìgbé irú nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pẹ̀lú Òṣogbo lèèyàn ti ṣe ẹni yẹn ò lè bára rẹ̀ lọ. gẹ̀ngẹ̀n wọn ní báwo à kò lè bá ẹ lọ mo ní à ẹ lọ try ẹ lẹ́kọ̀ọ́ ó ní wọ́n lè ṣe lẹ́kọ̀ọ́ mm. ó ní ṣùgbọ́n tó bá jẹ́ ìlú Òṣogbo mm. ẹni bá ṣe rí ò lè bára rẹ̀ lọ mm. torí èèwọ̀ lẹ́ni yẹn ṣe. so èèwọ̀ tún wà èèwọ̀ tún wà nínú ìlú kí lè wọ bẹ̀ ó ní wọ́n yẹn fìyà jẹ obìnrin ìlú Òṣogbo bóyá rọ ni <laughs> bóyá òótọ́ ni ẹ̀yin tẹ́ fẹ́ fẹ́ Òṣogbo ọkọ yìí ti balẹ̀ báyìí ah. <laughs> ọkọ yìí ti balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ní ọmọ Òṣogbo tí ẹ fẹ́ ní àfẹ́sọ́nà ọkọ yìí ti balẹ̀ pé a ah, ti máa wọlé aago ah, lè fi àjẹ rí ẹ jẹ́ yọ̀ máa lọ pé irú iṣẹ́ wo gan-an ni wọ́n ń ṣe ní ìlú Òṣogbo ní ìlú Òṣogbo iṣẹ́ ọnà ó jẹ́ iṣẹ́ tí wọ́n mú ní pàtàkì àwọn tí wọ́n ń gbẹ́ ère pàápàá Susan Wenger yẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kọ́ ní bí wọ́n ṣe ń mọ èrè ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní wọ́n ṣe ń mọ èrè bẹ́ẹ̀ náà a màmá níkẹ́ níkẹ́ art gallery àwọn náà kọ́ àwọn èèyàn torí nígbà tí mò ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nígbà ọdún Ọ̀ṣun Òṣogbo wọ́n jẹ́ kó máa yé mi pé àwọn máa ń ṣe ẹ̀kọ́ fún àwọn obìnrin tó jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo lọ́dọọdún lórí bí wọ́n ṣe ń ṣe àdìrẹ hmm. wọ́n máa kó àwọn obìnrin jọ láwọn tó bá nífẹ̀ẹ́ sí wọ́n á dẹ̀ kọ́ wọn lọ́fẹ̀ẹ́ bó ṣe ń ṣe àdìrẹ èyí ló jẹ́ pé àwọn tó ń ṣe àdìrẹ wọ́n pọ̀ gan-an ní ìlú Òṣogbo ó ní arákùnrin kan tí ó kọ́ ẹ̀kọ́ tó gba abẹ́ màmá nìkẹ́ kọjá wọ́n ń pe arákùnrin yẹn ní Gàsálí Gàsálí Adéyẹmọ onírèké arákùnrin yìí ó ní pé òun ti lọ káàkiri kákàkiri àgbáyé Germany oríṣiríṣi ìlú bẹ́ẹ̀ yẹn ní àtàrí àwọn iṣẹ́ hmm. ọwọ́ yìí iṣẹ́ tó kọ́ lọ́dọ̀ màmá nìkẹ́ ó lóun ti lọ káàkiri ó ti gbé òun káàkiri àgbáyé ó ti gbé káàkiri àgbáyé lẹ́yìn tó túmọ̀ sí pé àwọn ohun òṣogbo wọn ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn wọ́n ti lọ káàkiri kò síbi tí ẹ máa dé náà tí ẹ ti ní rí ọmọ òṣogbo iṣẹ́ ọnà iṣẹ́ kágbẹ́ ère iṣẹ́ ká ṣe gbogbo àwọn nǹkan bẹ́yẹn àwọn àdìrẹ́ òun ni wọ́n ń ṣe jù ní ìlú Òṣogbo. béèyàn bá tiẹ̀ béèyàn bá wo ìlú Òṣogbo kẹ́ẹ̀ wo bó ṣe ṣe pàtàkì sí nínú ìpínlẹ̀ tó wà ẹ rí i pé Òṣogbo náà ni olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun hmm. tí ìbá ṣe pé ìlú ọ̀hún ó ní kìmínú ó láwọn èèyàn tó nífọ̀n tó lè kánná hmm. àwọn tí wọ́n ní ọpọlọ pípé tí ó sì jẹ́ pé ilẹ̀ tó wà ní ìlú Òṣogbo ó jẹ́ ilẹ̀ ọlọ́ràá o. Mm. Òṣogbo jẹ́ ilẹ̀ ọlọ́ràá torí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ àgbẹ̀ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ àwọn tí wọ́n ń ṣe yàtọ̀ ságbẹ̀ àwọn tí wọ́n àwọn ọdẹ tí tó máa ń dẹ̀gbẹ́ àwọn náà pọ̀ nílùú Òṣogbo tó sì jẹ́ pé gbogbo ìgbà báyìí tí wọ́n bá ti ń ṣe iṣẹ́ wọn ni wọ́n máa ń rí èrè bẹ́ẹ̀ èmi fẹ́ lè sọ pé ní ilẹ̀ Yorùbá ìlú Òṣogbo náà jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìlú ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ọlọ́run fi gbogbo ọkàn ó nífẹ̀ẹ́ wọn tó sì bùkún wọn dáadáa hmm. torí gbogbo ibi tí ọmọ Òṣogbo bá wà báyìí gbogbo ẹ̀ náà lè máa mọ̀ pé hmm, ọmọ Òṣogbo rẹ̀ wọ́n dá yàtọ̀ tí wọ́n sì máa ní láàrin láàrin wa. bẹ́ẹ̀ni àwọn ọmọ Òṣogbo máa nífẹ̀ẹ́. àwọn ọmọ Òṣogbo a máa nífẹ̀ẹ́. ìfẹ́ gidi tó jẹ́ pé ó ní ọmọ Òṣogbo kan tí mo mọ̀ nígbà tí mo wà ní ilé ìwé kò mọ bó ṣe ń parọ́ kò mọ bó ṣe ń bó bá ṣe tí bá ń gbọ́ pé kanjú abẹ́ǹkò sọ bó ṣe rí bó ṣe máa sọ nìyẹn tó bá sọ fún ẹ pé òun ah, ò dẹ̀ ní ìfẹ́ ní tó ṣe o kò ní ìfẹ́ nǹkan tó ṣe náà nìyẹn tó bá sọ pé yá ah, nǹkan tó ṣe yẹn ó try ó gbìyànjú ó ṣe kò parọ́ o hmm. kò kò fi pé kò fi ṣe kiri ẹ wo ṣì máa sọ̀rọ̀ lórí ètò yìí àìtí ìparí ètò àmọ́ ẹ jẹ́ ká sáré lọ dókè lọ́hùn ká wo kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ à ń padà bọ̀ ètò yìí ó sì ń tẹ̀síwájú. ẹ káàbọ̀ ẹ kú gbádùn wa látàárọ̀ bẹ́ ẹ ṣe ń gbádùn wa làwa náà ń gbádùn yín Orísun TV Orísun làgbà Orísun òun lẹ̀gbọ́n Ojúmọ́ Ire òun náà ṣe lè tò ẹ àti ń dé abala wí tá a ti máa máa palẹ̀ wa mọ́ àwa máa lọlé ẹ a ti ń sọ̀rọ̀ ọ̀ṣun òṣogbo òṣogbo ọ̀ṣun àti ń sọ látàárọ̀ ẹlòmíì ò mọ ìyàtọ̀ ọ̀ṣun àti òṣogbo nígbà tó tún ti wá ń gbọ́ ọ̀ṣun òṣogbo gbogbo ẹ̀ wá kú dàrú ọ̀ṣun ìpínlẹ̀ kan ni òṣogbo olúùlú ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀ṣun òṣogbo festival ọdún kan nìyẹn tí wọ́n máa ń ṣe láti bọ òrìṣà ọ̀ṣun hmm. <laughs> ọ̀ṣun igbó ọ̀ṣun oṣoonú gbó ní ìlú òṣogbo gbogbo ó sì yé eyín náà à ń kọ́ yín tẹ́ o eh. ọ̀dà àwa ń kọ́ yín àwọn ibi tọ́wọ́ tiwa náà lè dé lọ́la àwa kọ́ ẹ̀yin náà ẹ̀ máa gbà ẹ ṣáà kó gbádùn wa látàárọ̀ ó kú bí ìṣẹ́jú mélòó ká tó máa lọlé ẹja wa rán wọn létí bó o ṣe sọ ní belenjalè kan fẹ́ kó bá mi tún ká torí àwọn kan tó jẹ́ pé àárín ni wọ́n ti pàdé wa hmm. bí wọ́n ṣe kúrò ní ìpínlẹ̀ Òmù tí wọ́n dé etí omi Ọ̀ṣun gangan gangan àti bí wọ́n ṣe bí àwọn Fúlàní ṣe fẹ́ kó wọn lẹ́rú àbí hmm. bí wọ́n ṣe fẹ́ kógun jà wọ́n ó fẹ́ kó bá ń yín sọ láàrin bí ìṣẹ́jú méjì torí àwọn kan tí wọ́n sí láti ẹ̀kan. <laughs> Eh, ìlú ìpínlẹ̀ Òmù ni àwọn ará Òṣogbo ni wọ́n ti wá ní apá ọ̀dọ̀ àwọn Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà gangan ni wọ́n àmọ́ nígbà tí èèyàn ń mú ni wọ́n kóra ọdẹ kan olùtìmẹ́yìn òun ló ṣe ọdẹ torí omi pé ah ìyẹn mú wa lọ́hùn omi rè ẹ jẹ́ máa bọ̀ ń bì ó sì sọ fún kábíyèsí ìgbà náà ẹ̀yẹn ni láàróyè ó sọ fún yẹn ni ó wá sọ pé ah, ẹ jẹ́ máa bọ̀ ń bì nígbà tán wá débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ní agbègbè ibẹ̀ àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ ńgbà kan tó jẹ́ kán kúrò ní torí pé ìdí omi yẹn gangan ni wọ́n ń gbé gan tẹ́lẹ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ tí wọ́n fi sún kúrò mm-hmm. nígbà tí wọ́n ń gbìyànjú àti pé òkè ẹ mọ̀ pé àwọn àgbẹ̀ wọ́n máa ń wọ́n máa ń palẹ̀ oko mọ́ fún nǹkan ọ̀gbìn tí wọ́n bá fẹ́ ṣe wọ́n wá gé igi lọ́jọ́ igi wá jábọ́ sínú odò Ọ̀ṣun wọ́n wá gbọ́ ariwo ńlá olùtìmẹ̀yìn láàárọ̀ yé làwọn á ní àwọn um, ẹ̀ṣọ́ kéékèèké tó jẹ́ ọmọ omi wọ́n ṣàjáde náà bẹ̀rẹ̀ sí ní bẹ ọ̀ṣun oṣó igbó dákun o oṣó igbó rárá o tí ẹ bá ń rí i pé nígbà tó bá ń bọ ọdún ọ̀ṣun òṣogbo yẹn tí mo máa ń bọ ọ̀ṣun òṣogbo ẹ máa rí pé oríṣiríṣi àwọn èèyàn kan máa dìde wọ́n máa kí ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ ṣe olóyè ayùn àwọn eré ọmọ kan tó ṣe kíní gbogbo nǹkan wọ́n máa wò kí bẹ́ẹ̀ yẹn kí wọ́n máa kí bẹ́ẹ̀ yẹn yéèyé omi ọ̀rọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ti ń ṣe náà láti ìgbà yẹn ọ̀nà wa bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n wá ń ṣe wọ́n ń ṣe inú Ọ̀ṣun ṣàwá wálẹ̀ ló wá sọ fún wọn pé ah ìwìn làwà èèyàn lẹ́yìn àlejò gbé ó yẹ ẹ sún sí ọwọ́ iwájú òun ló wá gbé wọn dé Òǹtótó hmm. tí wọ́n ṣe wá lọ sí agbègbè ibẹ̀ ibẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní wá lọ gbé bẹ̀ àmọ́ ó wá sọ ó pinnu ó sọ fún wọn gbà yẹn pé òun á máa dáàbòbò yín bẹ́ẹ̀ yẹn náà kò ṣe pé bí òun fi yín lẹ̀ ṣùgbọ́n ẹ wá máa bọ mí lọ́dọọdún nǹkan kan tún wá ṣẹlẹ̀ tó yẹ pé mo rántí mo mọ̀ pé àwọn ọmọ Òṣogbo tí wọ́n mọ ìtàn àbáwọn tó bàrọ̀ bá nínú wọn wọn á rántí ṣé mọ̀ pé tó bá ti kù bí ọjọ́ mẹ́sàn-án tó máa bọ Ọ̀ṣun Òṣogbo wọ́n máa ń tan àtùpà olójú mẹ́rìndínlógún ìyẹn ni sixteen hmm. lamps sixteen face lamps tó máa ń tan yẹn wọ́n dẹ̀ máa tàn láti alẹ́ mọ́jú ni àwọn èèyàn máa wà mẹ́ta máa ṣàrìsùn wọ́n máa ṣàrìsùn ẹ̀mọ́jú ni wọ́n ti tàn kó tó di pé wọ́n ṣe Ọ̀ṣun Òṣogbo yẹn ìtàn wa jẹ́ kó yé wa pé Olútìmẹ́yìn ló ṣe ọdẹ lọ sínú igbó ló wá gan ni àtùpà yẹn tí àwọn ewì ń jó lẹ́gbẹ̀ẹ́ kí lélẹ́yìí ló bá sáré padà lọ sí ààfin pé ó máa rí nǹkan báyìí ní Láròyè bá ní ó dà ẹgbẹ́ fàjọlẹ̀ báwo la ṣe máa rí kinní nígbà máa débẹ̀ wọ́n rí mọ́ àmọ́ ifá pẹ̀lú ọ̀pẹ̀lẹ̀ bó ṣe wá ń kí ifá tán ṣe kíní yẹn bá tún ó fara hàn náà bá ré náà bá gbé náà bá gbé lọ sí ààfin lọ́ṣùn bá jáde ẹ olùtìmẹ́yìn láàárọ̀yè àtùpàtà ẹgbẹ́ ọmọ bí mi nù bí ó ṣe pé wọ́n wá ní pọ́n gbọ́dọ̀ máa tan àtùpà olójú mẹ́rìndínlógún yẹn ní ọjọ́ mẹ́sàn-án ṣáájú Ọ̀ṣun Òṣogbo tó máa ń ṣe ní àṣeparí nítorí pé <laughs> ẹ̀bẹ̀ yìí fúnra yín lẹ rí nǹkan lẹtẹ lọ gbé jẹ́jẹ́ wa là ń tàn kan wa ó wù yín ẹ wá gbé ni ah. ẹ wàá máa bá ṣàwọn lọ eh, títí títí bẹ́ẹ̀ bá. <laughs> ẹ ti dẹ́rù bà àwọn ẹwìn kéékèèké tó máa ń dójú wọn jẹ́jẹ́ tẹ́lẹ̀ <laughs> fúnra lára yín lẹ jí àtùpà wa ẹ máa padà wá tún àtùpà yan iṣẹ́ táwọn kan ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mm. ẹ máa kọ ìdílé ó dáa kéèyàn máa ṣọ́ ọ̀rọ̀ téèyàn fẹ́ jí kéèyàn tó jí. bẹ́ẹ̀ ni nísìnyí báyìí dìsìnyí tó bá máa ṣe Ọ̀ṣun Òṣogbo yẹn tó bá ku ọjọ́ mẹ́sàn-án kan ṣe Ọ̀ṣun Òṣogbo yẹn kí arúgbá gbé gbà lọ sí ìgbàlẹ̀ wọ́n gbọ́dọ̀ tan àtùpà yẹn àwọn èèyàn máa wá jókòó ti láti aago méje alẹ́ títí di ọjọ́ kejì. kí ni kàn máa ṣe ń bẹ̀. wọ́n máa tán àtùpà yẹn ò ní kù ó máa máa ó máa máa ṣe bẹ́ẹ̀ títí títí ó máa tán tó yẹ pé wọ́n máa a máa jó àwọn tó àwọn ṣàwòrò àwọn àwòrò hmm. àwọn tó máa ń bọ Ọ̀ṣun wọ́n máa wà ń bẹ̀ ó ti wá sọ di nǹkan ńlá gidi ń sìn hmm. kábíyèsí máa wà ń bẹ̀ mọ́jú odidi kábíyèsí náà bẹ́ẹ̀ ni kábíyèsí máa wà ń bẹ̀ nítorí pé ó ní àwọn ìwúre tó máa ṣe hmm. tó máa ṣe máa awúre fún lù awúre fáwọn èèyàn awúre ó máa wà ń bẹ̀ àṣà Yorùbá ò gbọdọ̀ parun ẹ̀dá gbogbo ìlú wa pátápátá ẹ láti ìpínlẹ̀ èkó tó fi dé ògùn tó fi dé ọ̀yọ́ tó fi dé ọ̀ṣun tó fi dé oǹdó ẹ tó fi dé ìpínlẹ̀ kwara gan fúnra hmm. lára ẹ gbogbo ibi tí yorùbá bá wà pátápátá ẹ dákun ẹ jẹ́ ká máa gbé àṣà wa lárugẹ hmm. ká má dẹ̀ gbàgbé àṣà wa hmm. torí ó dáa tó jẹ́ pàwọ́ là ń sọ fúnra wa ń sìn o kò ní dáa kó jẹ́ pé àwọn àtọ̀húnrìnwá àwọn òyìnbó ló máa máa padà máa ṣàlàyé ìtàn wa fún wa torí nǹkan tó kan mí lóminú nínú ọ̀rọ̀ ìtàn Òṣogbo Ọ̀ṣun Òṣogbo òun ni wípé òyìnbó ló wá padà wá bá wa tó wá ń fi hàn wá wípé ó yẹ ká tún padà sí díẹ̀ nígbà táwa fúnra wa ti fọ́n dàgbé tá a ti kúrò ń di nǹkan tó jẹ́ tiwa gangan gan tí orò téèyàn bá dẹ̀ ti ń ṣe tó bá ti ń lé ọmọdé sẹ́yìn díẹ̀ hmm. wọ́n ní orò yẹn ṣe tán tó fẹ́ parun ni. Hmm. ẹ̀yin àgbààgbà ó dọwọ́ tẹ̀yin náà hmm. tẹ́ ẹ bá ti ń ṣe àwọn nǹkan kan ẹ máa fi hàn àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ tó bá ń bẹ́ ń tòsí yín torí ìjọ tẹ̀yìn ò bá ní sí ń bẹ̀ àdà àyàfi tó bá wá jẹ́ pé nǹkan tẹ̀ ń ṣe nǹkan burúkú ni o. tẹ́ bá ti mọ̀ pé lè tẹ̀ ń ṣe yìí ó ṣeé fi lọ́mọ lọ́wọ́ àṣà tó ṣe é fi ilẹ̀ láti ìran kan dé ìran kan dé ìran kan ẹ gbìyànjú àti máa pe àwọn ọ̀dọ́ àdúgbò yín káwọn náà súnmọ́ tòsí kí wọ́n wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ torí ní ìlú ọ̀rẹ̀gún ọ̀rẹ̀gún bẹ ní ẹ̀yìn ìlú olúṣosùn olúṣosùn lẹ́yìn olúṣosùn ní ọ̀rẹ̀gún lẹ́yìn ọ̀rẹ̀gún lẹ́ẹ̀kan aláùsá nílùú kẹjà ṣe ní ìlú ọ̀rẹ̀gún tí wọ́n bá ń jáde fún eégún báyìí kíní kan máa ń wú mi lórí lọ́rọ̀ wọn hmm bẹ́ẹ̀ mi ti ẹ̀ ṣe léegun mo rí wípé gbogbo àwọn ọ̀dọ́ ìlú Ọ̀rẹ́gun pátápátá gbogbo wọn ni wọ́n mọ ìtàn tó so mọ́ gbogbo nǹkan tí wọ́n ń ṣe nílùú wọn. Hmm. kódà bí ìlú Ìkẹjà ṣe lajú tó tí ìlú Ọ̀rẹ́gun náà lajú tó sórí gbogbo ojúbọ àwọn òòṣà wọn pátápátá ojú títì báyìí ni hmm. gbogbo ẹ̀ wà hmm. tó bá ń kọjá wà á máa rí tó bá dolúyọ̀lé wà á bá kan bẹ̀ bó o bá dé Ọ̀rẹ́gun bus stop gan fúnra ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọjà wà á bá ìgbàlẹ̀ àwọn eléégún bẹ̀ ẹ ẹ dákun ẹ̀yin àgbààgbà hmm. ẹ má jẹ́ káwọn ọmọ wọn máa fọwọ́ òsì júwe ilé o nígbà tí wọn bá mọ nǹkan tí ń bẹ ń bẹ ẹ wo àkókò wa ó ti ń ṣe bí ó ti fẹ́ máa lọ díẹ̀ díẹ̀ ká mọ̀ palẹ̀ wa mọ́ ká mọ̀ lọ èyí tá a ṣe lọ́sẹ̀ yìí tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ká tún sọ ti ìlú bòmíì mm. báyìí bá fẹ́ ká sọ ti ìlú yín ẹ tẹ̀ síbẹ̀ ẹ fẹ́ ránṣẹ́ sí wa pé ìlú mi gangan ni mm. kẹ́ ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ mm. mo sì fi dá yín lójú pé a máa gbìyànjú láti ṣe ìwádìí ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìlú yín tá a sì máa sọ tó bá di àlàmísì ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni akínyẹmí ọmọ johnson ṣe tiẹ̀ tán lónìí mo fẹ́ máa dágbére kí n máa lọ lé wa ẹ dákun ẹ má fi àṣà àti ṣe wa ẹ má fi jẹ pancake ẹ má fi jẹ bí pizza ẹ má fi jẹ bọ́gà o ẹ ṣe tẹ́ ẹ wà pẹ̀lú wa lónìí àtúnrin yín tó bá dàárọ̀ ọ̀la. tọ́ gbogbo ẹ̀yin olùgbèjà ọlọ́run ni mo ní bá wí ẹ̀yin tẹ́ ń gbèjà ọlọ́run tẹ́ ń sọ pé kán fi ìṣẹ̀ṣe sílẹ̀ ẹ̀sìn yín náà gbọ́dọ̀ ṣe hmm. ọlọ́run ò ń ṣe ẹni tẹ́ lè gbèjà ó tún ara ẹ̀ gbè ògbéni níjà kẹrù ó bu oníjà kẹrù ó ba oníjà gangan òun ni tá à ń sìn yìí ẹ wò ó èmi máa gbé oríyìn fún gbogbo àwọn gómìnà tí wọ́n fi àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe tí wọ́n fi ilẹ̀ fún àwọn òṣìṣẹ́ tó ó ń dòun bọ̀ náà nìyẹn bí ọkọ mi ṣe sọ nítorí àwọn tí wọ́n fẹ́ máa bá ọlọ́run jà tàbí tó fẹ́ máa gbèjà ọlọ́run ni àwọn yẹn ṣe ṣe yẹn káwọn oníṣẹ̀ṣe náà lè lẹ́nu àṣà tiwa náà ni ẹja gbé lárugẹ tó Anna Babatunde Honey Fingers mo ṣe bẹ́ẹ̀ mo ń lọlé tó bá ti di lọ́la ká fi